ìfẹsẹ̀wọnsẹ̀ Arsenal Chelsea àti Man U ní líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì lópin ọ̀sẹ̀ níṣe ni ara àwọn olólùfẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal mọ̀nbùmásọ̀ lánàá bí wọn kò ṣe jáwé olúborí ní ìfẹsẹ̀wọnsẹ̀ wọn pẹ̀lú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool gbogbo ìgbìyànjú Arsenal ó ní láti borí ìdíje náà àmọ́ ọ̀mí ni ó mọ̀ bá dé fún wọn o ní báyìí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City ló wà lókè téńté tábìlì líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì lẹ́yìn àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé olópin ọ̀sẹ̀ yìí èyí kò máa ṣẹ̀yìn bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal àti Liverpool bọ́n ṣe gbá ọ̀mì ayò méjìméjì níbi ìfẹsẹ̀wọnsẹ̀ wọn tó máa wáyé lọ́jọ́ àìkú Sunday Arsenal ló wà ní ipò kẹta báyìí nígbà tí Aston Villa ti gba ipò kẹrin mọ́ Chelsea lọ́wọ́ bí ó tilẹ̀ jẹ́ pé ó máa gbé ewúro sójú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Newcastle pẹ̀lú góòlù méjì sí ẹyọ kan ipò karùn-ún òun ni Chelsea wà báyìí lórí tábìlì líìgì náà ipò kẹrìnlá òun ni Manchester United wà báyìí lẹ́yìn tí West Ham United tó fi góòlù méjì tó fi gbé ewúro sójú wọn o. àdúràgbà olúwa tóyìn lóníròyìn yìn ẹ ṣé púpọ̀ tí ẹ̀ Ẹ̀yà Yorùbá TV o.